ẹ débi ọ̀rọ̀ abdulmutalib ẹ ka orin kan jáde pé àrùntọ́lìbì rèé ní ọkàn rẹ̀ ó gbà fún Islam abdulmutalib rèé kò lè wọná torí ó gba Islam lẹ́mí ara rẹ̀ kódà ó wù ṣe kò kàn ṣe ń torí pé àwọn èèyàn máa ni ǹjẹ́ ilé ìjọ tó bẹ́ẹ̀ ló ṣe الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم ní àkọ́kọ́ mú kí àwọn ṣekwa Ahmad Saj tí wọ́n bẹ̀ ní kalẹ̀ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó wọn pẹ̀lú rí dáadáa àti ẹni wa náà lórí ipé Abu Talib epo gbà nínú ọkàn rẹ̀ ní òkè ń ṣe epo gbà nínú ọkàn rẹ̀ ó mọ̀ ní tó jódodo nínú ọkàn rẹ̀ ni tí a bá mọ̀ ní tó jódodo nínú ọkàn rẹ̀ kò tí ì tó pé ká sọ pé kí ni ẹni yẹn mùmìnì ni ọlọ́run bá sọ ń pa àwọn fìràún àtàwọn yòókù rẹ̀ ni ọlọ́run bá ní wàjáhàdú biha wọ́n ń fẹnu takò wàsá ìkọ̀nàtà àǹfóṣùhùn ṣùgbọ́n ní ọkàn wọn mọ̀ pé òdodo ní táwọn takò yẹn zulman ní títí àbòsí wà olóhùn àti ti ìgbéraga so Abu Talibu ní ó mọ̀ nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n ń sọ nǹkan tó tako in tó mọ̀ nínú ọkàn ẹ ó ń sọ ọ́ síta ṣé ti yé nìsín ó ń ṣe táwọn èèyàn wọn fẹ́ solomjọ pé láwọlá tó àyíra ní kòrèṣù tí wọ́n pa àwọn kòrèṣù ó bu mi ni wọ́n ó bu mi so ó wò pé ah òun ò fẹ́ kán bú òun bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé kò fẹ́ tẹ̀ lódodo nítorí táwọn èèyàn ó sọ. So kama sọ pé nìyẹn wípé lára àwọn olódodo lára àwọn ẹni ẹni òdodo yìí kò ṣe ní òdodo ó mọ òdodo fìràwọnà náà mọ ní tójó òdodo ṣùgbọ́n ipò tó ń wá ipò tí ò fẹ́ kúrò ń bẹ́ẹ̀ kò jẹ́ kí ó lè juwọ́ lẹ̀ fún sorú yìí ọmọ ń pè ní kúfùrù istikbar ìṣe kèfèrí pẹ̀lú kíni mùtòmùtò mọ̀tòmọ̀tò so Abu Talib ní kò ń ṣe òkú ní mùsùlùmí o òkú ní kéèkéèrè anábìsọ̀lá sanna fi eléyìí nílẹ̀ ọláwà. naam ìbéèrè kejì tí ó wà bí rèé pé nínú Ramadan ní àwọn mọ́ṣáláṣí wa láti ṣe ìkówójọ ọmọ ní káwọn kan mọ̀ gba wáàsí wọn ni alájí láìsè àti alájí nírú ló máa gba wáàsí jọ jímọ̀ tó ń bọ̀ yìí tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún tìlẹ̀ lómi láti ṣe ìkówó jọ ǹjẹ́ ilé ìtàkùn kankan lẹ́sìn. náà kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ni wá sí gangan ẹ̀fẹ́ ṣe àdìsẹ́ńtà náà tó fẹ́ kówó jọ níbẹ̀ ni ẹ̀fẹ́ gba donation láàrin ara yín lórí rẹ̀ so kò sí nǹkan tí ó burú bí epo ẹ̀ṣẹ̀ tó yìn wá ni. gẹ́gẹ́ mọ̀ pé èèwọ̀ ni pé a súnmọ́ àwọn ìyàwó wa nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ǹjẹ́ tí ara bàbá ìwà wa gbé mọ́ ǹjẹ́ ó lè lo kọ́ńdọ̀mù lásìkò yẹn. náà kò sí nǹkan tó jọ àgbọ̀rọ̀ súnmọ́ èèyàn lo kọ́ńdọ̀mù àbí kò lo kọ́ńdọ̀mù ni kò gbọ́dọ̀ ti nǹkan ẹbọ nínú ààyè yẹn sọ̀dùfà pé ó wẹ̀wù fún nǹkan kò túmọ̀ sí pé ó wá sọ di aláàlì sọ̀rọ̀ ọba ṣe ní ara wọn ara wọn náà. náà ní àsìkò sọ̀láàt tá bá ń kírun lọ́wọ́ ìmú ló yẹ ká máa wò gangan tá bá dúró mo ló yẹ ká wò tá rùkú mo ló yẹ ká máa wò. tá ń kírun lọ́wọ́ mo ló yẹ ká wò àwọn àfáà ọ̀rọ̀ méjì lórí ẹ̀ àwọn kan ní ká máa wo ibi tí a forí kalẹ̀ sí ibi tá a fẹ́ lọ sọ̀rọ̀ kan àwọn kan ní ká wo wájú méjèèjì náà ni ó lẹ́rì méjèèjì náà ni tí ó lẹ́rì sọ yìí tá a bá ṣe nínú méjèèjì kò ṣe lè lè má àwọn èèyàn lé lórí ọ̀là wa. afá tó gbà pé ẹyin tá ò ní padà wá ìjà lè gbà pé ó fi kìtìrì. tá a ṣe ìkọ́mọ́tì ìhùjà ni lórí fọwọ́ kàáfíà ṣùgbọ́n tá a bá ti ṣe ìkọ́mọ́tìlù hujja kí láń pè ní ìkọ́mọ́tìlù hujja oníkẹ́ fi gbogbo ẹ̀rí tó ń bẹ́ńlẹ̀ hàn lẹ́yìn ìgbà tó ní gbogbo ẹ̀rí tó ń bẹ́ńlẹ̀ wálé mi ò sì gbà náà fòfò owó ọ̀ka kẹfìrí ni ṣùgbọ́n tá a lè fẹ́ ṣe ìkọ́mọ́tìlù hujja ibi tí ìlú wà nìyẹn ṣé mo lọ báyà ní ti kí ẹgbàá sáà mẹ́rin ní sàn padà wà náà àmì ìgbà ẹgbàá tẹ́ bá gba fáàtì ní nǹkan tó ń lẹ̀ ní àkékeré ní ó tí ì fún lẹ́bi ẹ̀rí kankan ó kàn sọ̀rọ̀ fún ni ó kàn sọ̀rọ̀ fún ni ó wọ́rọ̀ kó àwọn ẹ̀rí yẹn wá àwọn àhàdíìsì tó sọ òun lélẹ̀ òun lélẹ̀ yìí so lẹ́yìn ìgbà yẹn tí a bá ṣe kọ́mọ́tìlì hujja a sọ pé ẹni yìí ní kìfìrí ni so ló jẹ́ pé ìṣe kọ́mọ́tìlì hujja náà kò ń ṣe nǹkan tó rọrùn làwọn afáàbí sọ pé ní ọ̀rọ̀ ara rẹ̀ wọ́n fúnra rẹ̀ ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ara ti tiẹ̀ pé ókè á ah, nǹkan wọ́n ti lù já àwọn wá káàkiri sọ̀rọ̀ láti sọ pé yẹ̀kan mubtadi àbí yẹ̀kan káfir èyí nǹkan ni nǹkan tí wọ́n rán àwọn àfáàbí tí àwọn àfóòmọ jẹ́ káàkiri títí ní sọ̀rọ̀ òdodo fún àwọn èèyàn ṣàlàyé fún wọn ṣùgbọ́n tá a wá rẹ̀ ń tó ṣe pé òkè ó fẹ́ takò àwa àṣìkè ni ẹni ẹ̀ làwa dúró every time they can harry ní olóhùn fẹ́ establish evidence lẹ́yìn ẹ̀ lórí so ṣùgbọ́n yóò túmọ̀ sí pé àwọn nǹkan mi ò clear nǹkan mi clear fífi ká gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba nísìn ó clear pé kò dáa sọ àwọn kan tó bá clear wọ́n máa ń gbà pé kí ni ujà ti kọ́ mẹ́tì dínà sí ha láwọn kan tó bá clear sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń sọ yìí àdẹ̀rẹ̀ àwọn àfáà míì tó ní ẹ̀sìn túnṣe ìkọ́mọ̀ rẹ̀ náà torí pẹ̀lú mi mẹ́tọ́ pé àwùjọ tó ń bẹ kò dáwọn àdá kankan mọ̀ láwùjọ yẹn àtẹ́jọ́ ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù nísìn tó takò nǹkan tó ṣe pé ó rinlẹ̀ nínú ẹ̀sìn ó ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní ó tún wá takò nǹkan tó rinlẹ̀ nínú ẹ̀sìn fẹ́ṣùmọ́lì láti ṣe ìkọmọ́tì náà jáde lórí almuhim òun ni kí evidence were established evidence were to established ni kò sí excuse kankan mọ́ sẹ́yìn kan wá sọ pé excuse ṣì wà ó túmọ̀ sí gbogbo àwọn Abu Jahl Abu Lahab ó yẹ kí wọ́n excuse àwọn náà ẹ́ bóyá wọn gbọ́ yé dáadáa àlàyé tánàbí ṣe òkú tó so kò yẹ kánàbí ṣe excuse wọn kọ́lọ́wọ́n bá excuse wọn ni so yẹn ọ̀rọ̀ sọkúsọ nìyẹn ọláwà ẹ̀. now last question láàpọ̀ ọ̀rọ̀ kẹfẹ́ yìí rẹ̀ dáǹkẹ̀lẹ̀ àfàtì ẹ pé òun ti ẹṣẹ́ tiẹ̀ òun kì í yẹṣẹ́ wò ó kò lè kí ń rí ìnà bó mọ́ ń ṣe àdúrà fáwọn èèyàn àdúrà ló mọ́ ń ṣe kúrò mọ́ ń gbé káàkiri gan tó wá ní ìdàdúrà ṣé ọ̀nà ti kẹfẹ́ rí báyẹn náà. kò ń ṣe kẹfẹ́ rí o oníbídíà nìyí o so ààrẹ lè sáré pòun náà lóníbídíà abọ̀rọ̀ kó ẹ̀rí wá kò tí ń sìn láti lè fi hàn pé kí ní ìkù bá súnà mu bó ṣe rí mi bó ṣe rí bó ṣe rí mi so ìkọ́mọ́tì ló jẹ́ pàtàkì sọpọlọpọ míì wá àti tá à ń gbọ́ wá àti pé kó lọ lo títì ẹ̀ lọ́lo fún rẹ̀ o lè ṣí ẹ̀pẹ̀ láwọn èèyàn díẹ̀ náà níwọ̀n bá ń tó bá mọ̀ ṣùgbọ́n kí wọ́n náà máa bẹ́ káàkiri pé o fẹ́ bá dá o fẹ́ ẹ̀ẹ́ a ní láti ṣàánú ara wa torí pé ìpèyàn ní mùtẹ́dì tẹ́ni o bá ń ṣe mùtẹ́dì ọ̀rọ̀ ni o ìpìyàn ní káfíù tẹ́ni o kìí ṣe káfíù ọ̀rọ̀ ni o so a ní láti wò dáadáa so yanjú ara rẹ̀ náà wá àti tó ń gbọ́ mú un lò pàṣẹ ẹ̀ fáwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ipé òkè afẹ́mọ̀ sí ìgbà táà ń gbá bọ́ọ̀lù àbí ẹ̀mà yóò Arsenal nǹkan kan ra wọn ni ilé ìdẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́mọ láìkì pé àtúgbọ́ ní release ṣẹ̀tún gbọ́ sọjí ká sànù ara wa sọkò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọ́n láwà. now ìyẹn ni last question a sì yàn dá wọn ṣèkì wà kálà bá aṣọ wọn délé látàrí korúkọ àwọn tí wọ́n máa wá gba ìwé